صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيراً وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين الحمد لله رب العالمين والصلاة والسلام, والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم أكي يلقوا نيلي eléètò ni ètò ètò wa manar sabil ibi tẹ́ ti máa pàdé àwọn olùmọ̀ adọ́kítọ́rù ṣọ̀rọ̀dín gbádùbọ̀ rọ́jí nípa àwọn ìbéèrè ọlọ́kan ọ̀jọ̀kan tí ẹ bá fẹ́ béèrè lórí àlámọ̀rí ẹ̀sìn wa ẹ̀sìn Islam orí nọ́mbà tí ẹ máa pè sí ní àárọ̀ yìí òun náà ni four six three four six. fún àwa tí a bá wà nílé àtàbáwà ní ìlú òkèèrè a máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two. àmọ́ síwájú ìbéèrè tí yóò wà níbí òun náà ní ìbéèrè tí ó béèrè tó béèrè nípa pé ìgbà tí àwọn bá wọnú mọ́síláṣí sọ́ọ̀ ti bẹ̀rẹ̀ sọ́lá so sọ́lá tí wọ́n fi lọ nínú mọ́síláṣí yìí òun náà ní pé kò sáì tí èèyàn máa dó mọ́ sí ní ẹ̀yìn nínú mọ́síláṣí so àìwá fàyè mọ́ yìí ó bá kọjá pé àwọn dó lẹ́yìn sáfì tí ó gbẹ̀yìn ibi tí àwọn dúró sí pé tí àwọn bá jọyìn sọ láti báyìí tó jẹ́ pé lákàlá ọkọ yẹn ò ti lọ kó tó lè àwọn yẹn jọyìn àwọn ǹjẹ́ àwọn níjà máa bẹ́ẹ̀ bí àbí tí àwọn bá ní báwọn ní ti sin tí ò sí àyè mọ́ rárá tí ó lẹ́tọ̀ọ́ káwọn fa ẹnìkẹ́ sí ẹ̀yìn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi muhammad ibn abdullahi wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh òfin náà lọ nígbà wọn ó dá lórí wípé kò yẹ kéèyàn dá nìkan dúró ní sáfù ti gbẹ̀yìn kéèyàn bá dé tí gbogbo sáfù bá ti kún tó fi jẹ́ pé òun nìkan ìyẹn bá wà ní sáfù ibi tí àyè fẹ́ kó sí ẹ̀yìn kéèyàn gbìyànjú láti sọ̀kan nínú méjèèjì yìí báwọn tí wọ́n bá wá nìkan pè é nínú àwọn tó wà ní ṣáájú sáfù tíwájú wọ́n wá sẹ́yìn lọ́dọ̀ yẹn àbí ó jẹ́ pé èèyàn ò lóyún ṣe kí wọ́n rọra wọ́ ọ̀nà kí wọ́n fi déwájú sẹ́gbẹ̀ẹ́ lèmọ́ọ̀mù kí wọ́n dé sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù táyé bá wà bẹ́ẹ̀ wọ́n ní nǹkan tó yẹ ṣe o. ìní tó bá dá ní sáfù lónìí kan tó fi hàn dé pé ẹlòmíà wá pẹ̀lú rẹ̀ tí imam bá ti sálámà onítàwọn ní sọláàtì àwọn tó wáyé pé ẹnìkan wá darapọ̀ mọ́ lórí ti wọ sọláàtì láti ìgbà tó kúrákà mẹ́ta tí ì parí màtí wọ́n kúrákà kan tí ì parí lèèyàn kan tó darapọ̀ mọ́ á kà sí kúrákà ẹlẹ́pẹ̀rọ̀ kan náà lónìí rákà méjì tó ti ṣe síwájú yìí ìpalẹ̀mọ́ ní í ṣe torí àwọn àdéhùn anábì sallallahu alaihi wasallam tí imam ahmed tó gbé jáde wọn anábì sọ pé la salata limunfaridin khalfa as-saf kò sí sọláàtì kẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù tí wọ́n yẹ pé dídá dúró náà ló wà tẹ́lẹ̀ ní ọ̀darapọ̀ mọ́ tí imam bá fi sálámà ọ̀bájọ́ máa ọ̀bá tí imam bá ti wá sí pa ọmọ wa bẹ̀rẹ̀ sọ inú béèrè tí ó tún fara pẹ́ sọ́lá tí wọ́n tún béèrè ń bì wọ́n nígbà tí èèyàn bá wà ní tí èèyàn máa ń ṣe sọ́lá ní alẹ́ tẹ́lẹ̀ àwọn mọ̀ pé àwọn máa ń ṣe nẹ́fà aláka méjì lálẹ́ síwájú kí àwọn tó sùn àmọ́ àwọn padà ń gbọ́ pé sọ́lá lìkẹ́ tún wà tí wọ́n ń pè ní sọ́lá tó táwọ́ bà tí yóò sì lálẹ́ wọ́n ní jẹ́ sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ó wà fún sọ́lá ti irú ilé báyìí àti pé sí èèyàn lè dà níyẹn rẹ̀ papọ̀ pẹ̀lú sọ́lá tó tí èèyàn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kí tó sùn ní alẹ́ alhamdulilayi eh, sọláàtì kan sí pọ́n ní kẹsì ṣáájú kẹ tó sùn ṣùgbọ́n sọláàtì ń bẹ tí islam ní kẹsì lẹ́yìn sọláàtì làṣà lẹ́yìn tẹ́ bá ti parí sọláàtì làṣà ẹ sì náfìlà rákà méjì rákà méjì yẹn wọ́n jẹ́ súnà tó rọ̀tíbọ̀tì làṣà súnà tó jẹ́ rátìbì fún sọláàtì làṣà ni rákà méjì lẹ́yìn ṣáà wọ́n bẹ́ẹ̀ náà àwọn rákà méjìlá ìjọ́ pé téèyàn bá mójútó wọn lóru àti lọ́sàn-án ọlọ́run máa ń ti torí rẹ̀ kọ́lé kan fún yàn nínú ọgbà àlùjànnà ìwọ náà gbìyànjú láti máa ṣe àwọn rákà méjìlá yìí àwọn náà ní ká ṣe rákà mẹ́rin ṣáájú sọ̀látò bọ́hùr rákà méjì lẹ́yìn sọ̀látò bọ́hùr ó di mẹ́fà rákà méjì lẹ́yìn sọ̀látò maghrib ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn sọ̀látò làṣà ó di mẹ́wàá rákà méjì ṣáájú àṣùbà tá a máa ṣe rákà àtà alfajr ó di méjìlá wọ́n nínú àdéhìí ọmọ Habiba radiyallahu anha wọn nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá mójútó àwọn rákà méjèèjì láàyè lóru àti lọ́sàn-án ọlọ́run bó ti torí wọn kọ́lé kan lẹ̀ fún lọ́gbà torí ẹ̀ kọ̀ wá sí sọ̀láàtù tí wọ́n ní kó ṣe kó tó sùn bíi sọ̀láàtù tó ṣe lẹ́yìn sọ̀láàtù lè ṣá òun náà ní rákà méjì sọ̀láàtù tọ̀ọ̀bá òun náà ní sọ̀láàtù tó ní ṣe pẹ̀lú pé mo fẹ́ túbá mo ti dẹ́ṣẹ̀ ó sì wá nu hadith ali ibn abi talib radiyallahu anhu mo fẹ́ wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run tí mo bá ti lè ṣe rákà méjì tó dáa ìwọ̀n abẹ lọ́n pẹ̀lú àníyàn pé mò ń ṣe sọ̀láàtù tútúbá ọlọ́run kò forí ẹ̀ṣẹ̀ mi báyìí kò fi jìn mí ọlọ́run sì forí jìn eléyìí wọn sọ pé kọ́ ọmọ ṣe lálálẹ́ gbogbo ìgbà tó bá ṣẹ̀ tó fẹ́ tọrọ àforíjìn ló lè ṣe sọ̀láàtù tọ̀wà. Assalamu alaikum tí lẹ́bàá. Wa alaikum salaam tí lẹ́bàá kàtí. Orúkọ àníbítẹ̀ tí ń pè. Orúkọ ni Abu Mariam láti Ondo. Kí ni ìbéèrè yín? Ok, ìbéèrè tó yí pé kí ni ìgbàgbọ́ tí wọ́n lè ní nípa pé bóyá ó rẹ̀yàn ń sìn, bóyá èèyàn yẹn ni ẹ wá ní nǹkan ọ̀sìn. Nǹkan ọ̀sìn yẹn wá kú, ẹ wá sọ pé ah pé nǹkan ọ̀sìn tó ṣẹ́gbọ̀nza. à ń gbọ́yìn kámákámá. ẹlẹ́ẹ̀kejì náà ni pé ṣé ó tọ́ kéèyàn máa ta bíi cream tó bí ẹnìkan báyìí mo ń ta cream àti profusion tòmọ́ ní kí n béèrè pé kó lè fẹ́ pé ó tọ́ àbí kò tọ́. irú cream wo. cream tí wọ́n fi ń para nọ́mà. tí wọ́n máa fi ń bóra. no tí wọ́n fi ń para kí wọ́n fi ń para ti tán. Eh, alhamdulilayi ẹni tó tó sáré tọ́wọ́ ní nǹkan ọ̀sìn tí ń sìn tọ́lọ́wọ́ á ní kí nǹkan ọ̀sìn yẹn kú láàrin ìgbà tí ń sàárẹ̀ wọ́n ń dá lọ́sà pé ikú tó wọn bá kú iná ni nǹkan ọ̀sìn rẹ̀ ti gbà kú àbí ọlọ́run ti fòfò ó ti fi rẹ̀ mí gbogbo eléyìí àṣà ni nǹkan ọ̀sìn rẹ̀ ò ní gbà kú rẹ̀ kú lórí wọn náà ṣe ní gbà kú rẹ̀ kú so àsìkò kú tiẹ̀ ló pé o lásìkò kú tiẹ̀ náà bá pé ó kù ni tí ẹ ò tí ì pé ńlọ́fà ló fi dìde eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mìíràn àmọ́ tí òfò tó bá ṣèyàn tí àìda tó bá ṣèyàn táburú tó bá ṣèyàn nǹkan ọ̀sìn rẹ kú mùsùlùmí sì ni ọ gbogbo eléyìí ń bẹnu àdánwò anábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo àdánwò kan tọ́lọ́n bá gbé bá mùsùlùmí níṣẹ́ lọ́lọ́run máa ń gbé bá wọn nítorí pé ó fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún wọn torí pé ó mùsùlùmí yẹn ọlọ́run ti fòfò pẹ̀sẹ̀ rẹ fún ọ ni ọlọ́run fòfò rẹ mí yorùbá ni nínú sẹ̀ríà ọlọ́run fòfò pẹ̀sẹ̀ rẹ fún ọ ni. wọ́n á ní tí dáa pé káwọn máa ta cream kò sí tó burú mbẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé cream yẹn ní tó dáa lọ́mọ aráyé máa ń rà á fi ṣe kì í ṣe nǹkan tí ò dáa ni wọ́n máa rà á fi ṣe kì í sì ṣe cream tó yẹ pé tí wọ́n bá fi ra yóò mú kí àwọ̀ ara kó yí padà bí kéèyàn jẹ́ ẹni tó dúdú họ́họ́họ́ ó wá di ẹni tí ó wá padà funfun nìkín à eléyìí ẹ̀ ń yí ẹ̀dọ́ ọlọ́run bá padà ní irú ìpara ńlẹ̀ níta àmọ́ ìpara kárọ̀ máa dán kò sí tó burú mọ́. ìzọkùnlọ́kọ̀ yìí ẹ jẹ́ ká máa pè sórí zero nine one three four five four six three four six fún àwọn ìbéèrè wa. hello. hello.

bí kọjá sí pé ní ibi tó yẹ ká fi tó sókè ó fi jẹ́jẹ́ àbí vice versa. ó ti yé ó ti yé. tó bùkátà sùjúdù fà. alhamdulilayi àwọn bá ní pé kó kí ó sókè níbi tó ti yẹ kó kí ó sókè kó ka jẹ́jẹ́ níbi tó ti kó ka jẹ́jẹ́ kí ó ṣe mustahabu lásán torí pé báwọn fuqaha àwọn ti ṣe pín àwọn tẹminọ́lọ́jì yẹn sunna ó lágbára ju mustahabu lọ so sunna ni kò ka kí ó sókè níbi tí ti ní ka sókè kó ké jẹ́jẹ́ níbi tí ti ní kó ké jẹ́jẹ́ sunna ni tí ọba wa ṣẹlẹ̀ pé èèyàn ka kí ó sókè níbi tó ti yẹ ka jẹ́jẹ́ ó ka jẹ́jẹ́ níbi tó ti yẹ kó ka sókè ya wà láàrin àwọn olùmọ̀ ṣùgbọ́n ìtọ́kànbalẹ̀ sínú pé tó ti ka sókè níbi tó ti yẹ ka so wàá forí kanlẹ̀ kó tó ti pọ̀ sálámà torí pé ó ti dínkù ní sọ̀láàtì rẹ̀ nìyẹn ẹ wá níbi àwọn kíni àti kíni èèyàn lè ṣe téèyàn fi ṣe sùjúdù sáà o eléyìí àlàyé ọ̀pọ̀ lórí rẹ̀ àmọ́ pé kìí ṣe gbogbo nǹkan náà la lè máa kọ́ lórí rédíò ẹ lọ lè ké o ẹ fi kọ́ nípa ẹ̀sìn yín ṣùgbọ́n jẹ́nẹ́rálì ẹ má ti fi súnà lẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé kìí sọ̀rọ̀ àyàn kìí sorígun nínú sọ̀lá tá fi ilẹ̀ tẹ́kẹ́ fífi irú rẹ̀ lẹ̀ ọ̀bá sọ̀lá ti ṣùgbọ́n ó mú ààyè bá ìwé lẹ́yìn náà máa ń ṣe sùjúdù sáhù fún àbí kí wọ́n ṣàfikún nu sọ látàrí ìgbàgbé irú rẹ̀ náà máa ń ṣe sùjúdù sáhù fún. Hello. Ẹ̀ka rédíò yìí. Wàlékún sọ́run tí wọ́n bá pàdé. Wàlékún sọ́lá orúkọ àti bíjẹ́ ti ń pè. Mohammed Sherif Dé ni Abúsọ́lá láti Èkó. Àti ìbéèrè yìí. Ẹ̀rọ ọ̀gọ́dọ̀ bá lọ ẹ̀mí sáàbà. Àmín ní ọdún náà nípa kọ́sì èròjú ń bẹ́ ń bẹ́ pé yé dáadáa mọ́ pé dé distance wo ni èèyàn tó lóye rẹ̀ kó tó kọ́sì máa wọlé àríwé ẹgbẹ́ tó lè lóyún fún ìṣẹ́jọ́ ọmọ lọ rẹ̀ pé kọ́sì dé kọ́sì lè máa kí àbí gẹ́gẹ́ bí ìtajà àtàlàyé lórí kọ́sì lórí àlàyé wọn ìtàkùrọ̀ àwọn púpọ̀. Hello, ìbéèrè kan ti wọlé. Hello kò takora rárá bóyá gẹ́gẹ́ tí ṣe sọ lákọ̀ọ́kọ́ pé kò yé nírú eléyẹn a lè fi ọwọ́ àsìkò péréte ta ní ìmọ̀ ṣàlàyé rẹ̀ lọ́wọ́ àwọn dánilẹ́kọ̀ọ́ tá ti ṣe lóríṣiríṣi ẹ̀rọ aláyé nípa alkọ́sùn fi sọ̀rọ̀ ní series so ẹ lè gbọ́ yín mi. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ àdúgbò ti ń pè. ẹ pa rédíò ẹ rédíò yín wọ́n bẹ̀rẹ̀ pé tọ̀ lóòótọ́ jímọ̀ kí lè mọ̀ ń gba títí rákà kan kéèyàn tó wọ̀ ọ̀run pété ẹ̀ bá kírun tán tó bá kí lè mọ̀ ń gba jókòó sí yóò tó dá rákà fún padà ni. ok padà. bẹ́ẹ̀ni ìṣọlátò tó máa rákà méjì ni tó bá gbé rákà kan lẹ́yìn bá bá lẹ́yìn ìmáàmù ajẹ gbèsè rákà ẹyọ kan ilé ìtẹ́mu wa lẹ́yìn ìgbà tí ìmáàmù bá sálámà tẹ́ ẹ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ẹ̀ ṣe sọ̀látò tó máa nù ajẹ́ pé ẹ ṣe sọ̀látù zuhur dípò rẹ̀ rákà mẹ́rin ilé ìjẹ́bù sí jẹ́. hello wa aleykum salaam tula wa aleykum salaam orúkọ àti jẹ́ ti ń pè. Àmì kí ni ìbéèrè yín? Hello kí ni ìbéèrè yín? Ẹ̀mí pé tí wọ́n bá kọ́wọ́ sí yẹn lọ́wọ́ báyìí ní ipò pé owó yìí ó ti ti ń bọ̀ ìparí ọdún wọn ṣáà máa ń ṣàjẹ́ fi máa ra sí ọdún ṣá pé èèyàn láǹfààní àti ilé ìyá ń bẹ̀ níyàn bá ní bùkátà àti ìlẹ́tọ̀. ẹlẹ́ẹ̀kejì tó tún fẹ́ bèrè pé àwọn kan máa sọ pé iṣẹ́ ṣáṣá iṣẹ́ àlàrúbá kéèyàn má lọ ṣe iṣẹ́ àlàmísì náà àti iṣẹ́ náà tó èyí ń pè Kí ẹ máa wọ ọṣẹ. Ọ̀kẹ́ tán. Ó dà. Alhamdulillah. Tí wọ́n bá kówó sí yín lọ́dọ̀, ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín pé kẹ́ ẹ sọ owó yẹn. Ẹ gbọ́dọ̀ yá nínú owó olówó láì gba yọ̀ǹda lọ́dọ̀ olówó. Tẹ́ bá ti lè yá nǹkan kan nínú rẹ̀ tí nǹkan kan bá padà sí owó yẹn, ẹ san padà fólówó. Tẹ́ bá mú nínú owó yẹn tẹ́ ẹ lò ó pẹ̀lú ẹ̀mí pẹ́ dá padà. kódà bẹ́ẹ̀ bá padà ló má tẹ́ dá padà sáyé rẹ̀ tí nkankan bá ti sowó òun ẹ̀ san padà àmọ́ tó bá pé fẹ́ ti fi pamọ́ sí yín lọ́tọ̀ náà lẹ́yìn náà bá sọ ẹ̀ ló ẹ̀ tí ẹ̀ gbèrò àti lò tí nkankan bá ṣe lábẹ́ òfin ọlọ́run ẹ̀ ní san padà. wọ́n ní wọ́n sọ pé káwọn ọmọ máa wọ ẹsẹ̀ lọ́jọ́ Lárúbá àti ọjọ́ accept ọjọ́ Saturday báwo ni eléyìí ò sínú nǹkan tí Islam faramọ́. ẹ kàn máa rùn káyé ni ẹ máa wọ ẹsẹ̀ wẹ kankan yín ọlọ́run ọba ẹlẹ́dàá ló la rìzìkì ló máa ń sa rìzìkì fẹ́rù ẹ̀ àìwọ ẹsẹ̀ àìwọ kankan kò pé kéèyàn là kò pé kéèyàn lálù kò pé kéèyàn lówó ẹbí àwọn ẹni tí èèwọ ẹsẹ̀ wọn látàrí gbígbà wọn asán lásán gbọ̀ yẹn bóò lówó wọn ti pọ̀ tó báyìí nìsín látàrí máa wọ ẹsẹ̀ lọ́jọ́ làrúbá tẹ́ẹ̀ máa wọ ẹsẹ̀ lọ́jọ́ sátidé ẹ̀rí bówó yín ti ṣe pọ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀rí bó ṣe ò ṣe yàdọ̀ yín irọ́ lásán so ẹ̀sìn ọlọ́run ni pé wẹ̀ bó bá ṣe tẹ́ ọlọ́run bàbá àmọ́ sin ránjojúmọ́ kára rẹ̀ ọmọ àrùn láti má gbára rẹ̀ bọ́ sáàrin àwọn èèyàn máa wẹ̀ kọ́ wẹ̀ kẹ̀kẹ̀ kó jẹ́ pé ara rẹ̀ yóò mọ tónítóní òórùn burúkú òní máa jáde lára rẹ̀ eléyìí ni sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kéèyàn máa wẹ̀ dáadáa lójoojúmọ́ Hello. Wa alaikum salaam wa barakatuh. Orúkọ ẹ̀rí fẹ́ ti ń pè. Àbú Anas ló ń pè láti Ìlọrin. Kí ni ìbéèrè yín? Ẹlàkùn béèrè mi aláwọ̀kọ́ ni pé ẹlàkùn kí oyìnbí káàtà ti nínú nínú oyún. Dáhùn sí ẹnì káàtó lálàáfíà ni àti wọ́n ní ìdìbò soso ní áfíà tó wọ́n ti mọ ẹ̀yẹ tán. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlàkùn mọ́tàlásí tó pèsè méjì, wọ́n jẹ́ àjùmọ̀ bá pèsè méjì. Táwọn òbí yẹn wá ń pààyàn dẹ́dẹ́ pé àríkè ọmọ kírun bẹ́ẹ̀ láàpin àlè sílẹ̀. báwọn ṣe pín mọ́ṣáláṣí sí méjì. wọ́n jà wọ́n jà sí ìmọ̀mù rẹ̀ tó mọ́mù wa lọ́tọ̀ọ̀tọ̀. òkè ẹnìkan wá sí ẹnìkan tún wá sí. ẹnìkan jẹ níbi kan ẹnìkan tó lóun náà gbà náà jẹ níbi kan. láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ah. alhamdulillah àkọ́kọ́ ni pé kí ni mùsùlùmí wá débi zina tó fi di pé ń fọ́bìnrin lóyún wọn á tún á ń sọ igi lórí oyún ṣe é mọ̀ pé bígbà téèyàn fẹ́ fi ìtọ̀ fi fọ̀gbẹ́ ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣe zina léèwọ̀ ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má sún mọ́ zina kò sọ pé ẹ má ṣe ó ní ẹ má sún mọ́ torí tó bá ní ẹ má sún mọ́ òun ló lágbára jù ní ìkọ̀ ìbàjẹ́ fún yàn ju má ṣe lọ ọlọ́run nítorí pé ìṣekúṣe ni ọ̀nà burúkú sí ni torí ẹ̀ ó ti wá ṣe zina yigi ká lẹ máa sọ lórí ìbàjẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa sọ nípa àwọn obìnrin gan tí èso ń zìnà tí wọ́n ń ṣe ìdà wípé tí wọ́n bá lọ́kọ míì gan ó dìgbà tí wọ́n bá tó bímọ tó bá pọ̀ lóyún ni wọ́n ní wa ulatul ahmali ajaluhunna ay yada'na hamlahunna olùmọ́wá muhammad al-amin shanqiti rahimahullah nínú tafsir adwa'il bayan wọ́n ní àyà yìí ló mú ni mà wípé obìnrin tó bá lọ lóyún ẹyẹ náà jẹ́ kó ṣe zìnà ló fi lóyún wọn à gbọ́dọ̀ so igi fún pẹ̀lú ọkùnrin yòówù kọ́dà kó sì ti ń pò ń lò ń lóyún yẹn ó dìgbà tó bá tó bímọ náà so eléyìí lòfin ọlọ́run tẹ́ bá so igi lórí oyún ẹ̀rí nǹkan kan so eléyìí túmọ̀ sí wípé tírú ẹ̀ bá ti wáyé ẹ̀ tí ì rí igi so lábẹ́ òfin ọlọ́run kú mọ́ ẹni tí wọ́n jọ ṣe zìnà pẹ̀lú obìnrin kò láǹfààní àti fẹ́ kọ́dà kó ṣe pé àlò ṣẹ̀ríà kò jìyà ṣáájú kó tó di pé túbá obìnrin náà túbá ní túbá gidi tó hàn pé kíní kejì wọn kábàámà lórí ìbàjẹ́ àtàbúrú tí wọ́n ṣe wọn lẹ́yìn ìgbà tóbìnrin bá bímọ tán tá a wá rí kí wọ́n túbá ní túbá gidi ìgbà náà látò gbà kan fẹ́ra wọn lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tí mọ́ṣáláṣí bá pín sí méjì bóun mọ́ṣáláṣí ṣe fẹ́ pín sí méjì wọ́n ní wọ́n ń jà sílé ìmáàmù jà sílé ìmáàmù báwo wọn ìmáàmù tó bá kájú ẹ̀ jù òun náà ní kó máa ṣe ìmáàmù fáwọn yẹn èkejì kó ṣe sùúrù kó tò lẹ́yìn rẹ̀ ẹ̀wá ní wọ́n jà sílé ìmáàmù á pín mọ́ṣáláṣí sí méjì ilé ọlọ́ ẹ̀ pín sí méjì ó yani lẹ́nu púpọ̀ ìpìlẹ̀ ìbéèrè yẹn ó yani lẹ́nu àbùkátà láti dáhùn èyí tó tẹ̀lé tẹ wá ní tí bàbá èèyàn bá wá ń tú láàsì yẹn pé èèyàn gbọ́dọ̀ máa lọ ọbẹ̀ sí kéèyàn máa lọ àbí kọ́ máa lọ ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n pín mọ́ṣáláṣí ni tó bá ti wá ṣẹlẹ̀ ẹ tún mọ́ṣáláṣí sọ̀dọ̀ kan ni pẹ̀lú ṣíṣe ìdánwò fáwọn méjèèjì náà. ẹ jẹ́ ká máa béèrè gba orí ẹ̀rọ zero nine one three four five four six three four six zero nine one three four five four six three four six àwa tí a bá ń pè láti ìlú òkèèrè ká máa béèrè gba plus two three four nine one three four four nine nine two zero two. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ àti ibi tí ẹ ti ń pè. Nusrat Luzon Lakeji. Kí ni ìbéèrè yín? Ẹja sábẹ̀rẹ̀ lọ́rọ̀ sátú ẹjọ́ téèyàn bá wà lórí rúkù kí lèèyàn lè sọ pẹ̀lú òun téèyàn bá sì wà lórí ìkúnlẹ̀ kí lèèyàn lè sọ. Lórí ìkúnlẹ̀ àbí lórí ìforíkanlẹ̀? Lórí ìforíkanlẹ̀. Àti lórí rúkù. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti tẹ́tí ń pè àti ìsàlàbí láti lọ ẹ̀dẹ̀ náà. kí ni ìbéèrè yín. ẹ dákun ìbéèrè mi ni pé nípa ìdáhùn tí ustaz dáhùn darí láìpẹ́ pé ẹ dákun ìbéèrè mi ni pé à ń tò ní ẹyọ kan lẹ́yìn imam tá a sì mọ̀ tẹ́lẹ̀ sí ìta àmọ́ sọ́lọ́ ń forí jù wá ní ọlọ́wọ́ gbà ní àbí àníkàkà kọ́pà ní ọ̀rọ̀ rárá. alhamdulilayi ìbéèrè tí ìyá tó béèrè látẹ̀jìgbó ṣe pé kí láwọn ó pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń ṣe sọ̀lẹ́ àwọn máa ń súfèé ni nígbà táwọn bá gbọ́ tí ẹni tí ọmọ tá a máa wí ń bẹ̀ tó wí jáde ọ wàá rò pé ń súfè ni subhana rabbiyal azim subhana rabbiyal azim nítorí wọn ni kẹ́ máa wí ń rògbò ni níforí kanlẹ̀ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la inshàlá ẹ̀dìmú ntẹ́ máa wí ní rògbò àti tẹ́ máa wí ní ìforí kanlẹ̀ nu. nítorí sèbéèrè látẹ̀tẹ̀ wọ́n ní tó bá ti wá ṣẹlẹ̀ rí pé ti dá nìkan dúró ní sáfórí tẹ́lẹ̀ bóun ní ìdájọ́ àwọn sọ láti yẹn táwọn ò sì mọ̀ à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ bó gbà á omi ní kẹ́ ẹ má tún ṣe mọ́. Hello. Wa alaikum salaam wa rahmatullahi Orúkọ àti bíjẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé wọ́n sọ pé kí obìnrin ká má wẹ̀ ní òòrùn. pé téèyàn bá fẹ́ wẹ̀yìn o kí ni èèyàn lè lo owó rẹ̀. àti pé abẹ àwọn dókítà akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ fún wa ní nọ́mbà tàbí wọ́n ti fún ìbéèrè báyìí sọ lórí afẹ́fẹ́. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ ti orúkọ mi ni apáṣẹ ìfún ìdí kì í ọkọ lórí. náà. orúkọ mi ni apáṣẹ ìfún ìdí láti láti láti àkínní ẹlọ́kùnrin ìbéèrè mi lórí ẹ̀sìn islam ni pé téèyàn bá fẹ́ gbàdúrà téèyàn bá náà gbàdúrà lórí ẹ̀sìn islam téèyàn ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ lọ ní àbóyúnládá. alhamdulilayi ìbéèrè tí rọ̀fíà tó ṣe láti Èjìgbò nípa pé wọ́n láwọn gbọ́ pé wọ́n ní káwọn obìnrin kan máa wẹ̀ ní hòhò gbóòwà ni wọ́n ti máa wẹ̀ òfin ọlọ́run dá lórí pé àtọkùnrin àtobìnrin tẹ́ǹbà ń wẹ̀ ń bi tẹ́dọ̀ ọlọ́nkọ̀ tí ní rí yín àyàfi tó bá pọ̀kọ̀ àtìyàwó ní bá ń wẹ̀ ẹ lè wẹ̀ ní ìhòhò bẹ́ẹ̀ lòfin ọlọ́wọ́n bá wí. àmọ́ tó bá kébi tẹ́ǹtì ń wẹ̀ ó súnmọ́ káwọn kan máa yọjú wòyìn Islam ọ̀gbà kẹ́nìkan rí ìhòhò yín tí bá sọkọ síyàwó ìyàwó sọkọ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ lòfin ọlọ́run àmọ́ kó máa fẹ́ wẹ̀ nínú ilé ìwẹ̀ tó nílẹ̀kùn jẹ́ kí n má ti ti pa ẹnìkan ò lè yọjú wò mí bẹ́ẹ̀ so pé wọ́n á tún á sán bàǹtẹ́ kan má dì kò síbi tó fi ọlọ́run ti ṣe lẹ́yìn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ẹni tó sì béèrè látòkò wọ́n sọ pé ṣé táwọn bá ń dúró ṣàdúrà nínú Islam tó burú ni kò ní ìtumọ̀ nínú Islam ẹ pé ọlọ́run ọba ẹlẹ́dàá yín pàpọ̀ rú àníwọ̀ kófìà lẹ́ni tó ṣe pé ń rá bàbà sọ́lọ̀ lẹ́ni tí ò sì máa pariwo bẹ́ẹ̀ lọ́lọ́ ní kẹ́ ẹ máa ṣàdúà ẹ̀ á pẹ́ dìde ẹ̀ dìde ká ṣàdúà ẹ̀ dìde ká ṣe eléyìí ẹsẹ̀ lànà táwọn mùsùlùmí ẹsẹ̀ lànà táwọn mùsùlùmí kama amẹ́ríkà tí ẹsẹ̀ rí máa lò fẹ́ rí pé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqi as-samawati wal ard báwọn ìpè ọlọ́ọ̀ni wọ́n máa ń ṣèrántí òní dúró tí wọ́n á dìídì dúró nítorí pé wọ́n fẹ́ ṣèrántí ọlọ́ọ̀ni àbí nígbà tí wọ́n dúró tí wọ́n ń sin lọ torí nígbà tí wọ́n dúró nínú sọ́lá àti ebó dúró ni alukurani tó ń kéwòn sọ́ọ̀mọ̀ pé ìrántí ọlọ́ọ̀ni ìgbà tó rúkú ṣe bí ìrántí ọlọ́ọ̀ni ló ń ṣe gẹ́gẹ́ bí ìyá tó ṣe béèrè látẹ̀jìgbò ní ìsìn alọ́ sọ pé وبك أرفعه إن أمسكت روحي فاغفر لها وارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين ìgbà tó fẹ̀gbẹ́ lélẹ̀ nù anábì ní kò tún máa sọ bẹ́ẹ̀ gbogbo eléyìí túmọ̀ sí pé gbogbo kò tí mùsùlùmí wà kìí ṣe pé nítorí pọ́fẹ́ ṣàdúrà ló fi wá dìde dúró eléyìí ṣe ìlànà táwọn mùsùlùmí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Wa alaikum salaam ṣùlọ. Orúkọ àti bíbẹ̀ ti ń pè. Àlímọ̀ ti lọ́dọ̀ ọ̀la tó kú. Àkí ni ìbéèrè yín. Ìbéèrè ọlọ́run mi fẹ́ẹ̀sà ni pé ní tí ìmáàmù bá tí ẹni tó bì jìrún. Bẹ́ẹ̀ náà kádàrà kó ṣe mistake ó gbàgbé sákàtà wà ó wá sálámà. Lára àwọn àfáà tó wà wá ní jàmọ́ ẹnìkan wá tún gbé ìrun yẹn padà ó ń kí lọ. Ó wá ṣàríyèjì ẹ̀ láàrin ara wọn wípé kò yẹ kí ẹni yẹn kó gbé ìrun nígbà tí ìmáàmù ti ṣe mistake ká parí ìrun bó ṣe jẹ. báwo ló ṣe gbé báwo ló ṣe gbé tó ń bá lọ. dákàtà bá dé. dákàtà bá dé bóyá fẹ́ kí akíráka fẹ́ kíráka mẹ́rin. ìmáàmù yẹn wá kíráka mẹ́ta wọ́n sálámù. pẹ̀lú mi wá dìde òun kọ́ńtínú ó wá kàn sí ìrìn. fúnra rẹ̀ àbí fún jàmbá. àwọn kan jẹ́ àwọn kan ò jẹ́ ìgbà tó wá kí ìyẹn tọ́jọ́ sálámù. ó ti yé ó ti yé ó ti yé ó ti yé ara àǹfààní ètò mọ̀nàrú sẹ́bíìlì àtàwọn ètò míì tá à ń ṣe náà nù ká lè gbẹ́sìn ọlọ́run ọba yìí. ìgbà tí ìmáàmù ṣàṣìṣe rákà mẹ́rin la fẹ́ ṣe ó ti wá ṣe mẹ́ta ó sálámà nǹkan tẹ́yìn ó ṣe ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé mẹ́ta ló ṣe náà ni pé ìgbà tó bá ti jókòó lẹ́yìn ẹlẹ́kẹta lẹ́sẹ̀ subhanallah àwọn ọkùnrin ṣe subhanallah tó bá ti ṣe subhanallah wọ́n ti ta ìmáàmù lólobó nìyẹn pé sọ̀láàtì ò tí ì pè bàbá ìmáàmù ó dìde yóò mú rákà ẹlẹ́kẹrin wá á sì tún máa tẹ̀lé ìgbà tó bá wá sálámà tán yóò wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀yìn rẹ̀ yóò tún sálámà mi torí pé ó ti ṣàfikún ìjókòó èyí tí ó fi ṣe sálámà yun nínú sọ̀láàtì rẹ̀. pé ìgbà tí lè máàmù wá sí rákà mẹ́ta ẹ̀yin ò tún sọ láti rẹ̀ sí kẹ́ ti ẹ̀yin kànìkànìkàn dá dúró ẹ̀ wá kan wá láti fi kún ti àwọn mìíràn tí wọ́n darapọ̀ mọ́ yín o kò yẹ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rárá rárá so nítorí kẹ́yìn ó ṣe ni pé lè máàmù gangan gangan lá àkíyèsí rẹ̀ pé sọ láti yóò pè sì fi pàkíyèsí náà ni tẹ bá ti sọ bẹ́ẹ̀ ìmáàmù náà pẹ̀lú ògo Ọlọ́run òun náà tají pé àbí sọ láti ò tí ì pè mí sòǹgbà tó bá wá pé tán tẹ ẹ sálámà ní òtún wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kẹ sálámà àmọ́ kẹ́nìkan wá dá dúró òun pé sọ láti rẹ̀ láì gbìyànjú láti tún ti lè sí àwọn kan tún darapọ̀ mọ́ a òdo lélẹ́yìn náà. àwọn tí a bá ń gbọ́ láti ìlú òkèèrè ká máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two àwọn tó bá ní agbègbè á lè jẹ́ àmà kò zero nine one three four five four six three four six fún àwọn ìbéèrè wa zero nine one three four five four six three four six. hello. hello. na hello. ọ̀ oh, láti àdìdó mi. kí ni orúkọ yín. àkínní ìbéèrè yín. wọ́n ní ká Ọ̀dà. Ó ti yé. Hello. Hello. Hello. Ah, Orúkọ mi náà fàájì sùn láti bẹ̀rẹ̀. Kí ni ìbéèrè yín? Ẹ ìbéèrè mi ò fẹ́ béèrè. Dápé ṣáájú náà, náà mo wájú wa. Àwọn afẹ́ tí ò dí náà àwọn kan tó wá lọ sùn ní lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì níwájú ìmáàmù kíwà ní ọ̀tọ̀ lẹ́yìn iwájú ìmáàmù sí wọn ní ìwà bíi ìrìn o. hello. hello. alhamdulilayi ìyá tó ṣe béèrè láti àdìdó nípa pé tá a bá jí àbí wọ́n ní ká tó jí èyí ti ká tó jí tẹ́ bá ti sùn àṣetọ́ni máa ń kan ẹni tó bá sùn léèkàn mẹ́ta èèkàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò ní tú àfi kẹ́ àwọn nǹkan tí ń bọ̀ yìí tẹ́ bá ti jí tàì jí ẹ ṣàdùà alhamdulillahi alladhi ahyani ba'dama amatani wa ilayhi nushur alhamdulillahi alladhi. أحياني بعدما أماتني وإليه النشور الحمد لله báyìí di mú báwọn tẹ́ ẹ bá mọ̀ ìwé àdúrà wa tá a túmọ̀ sí èdè Yorùbá ẹ̀lì wá rà ní Al-Madina Center lÓgbómọ̀ṣọ́ Hisnul Muslim ẹ bá pàdé níbẹ̀ dáadáa àtàwọn nǹkan mí rẹ̀gẹ̀dẹ̀ tẹ́ ń bùkátà láti mọ̀ láyé yín nípa àdúrà tẹ́ mọ̀ sí nẹ́sìn Islam eléyìí tó wá látọ̀dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam. ìgbésẹ̀ kejì tẹ́tùn gbé ìkan kan jà tẹ́ bá ti wí bá wọn ìkan lẹ́ẹ̀kejì ó náà jà tẹ́ bá lọ sàlùwàlá. ìkan lẹ́ẹ̀kẹta òun náà tún tú dànù nígbà tẹ́ bá ṣe sọ̀lá kódà kó fi rákà méjì lẹ́yìn ìgbà tẹ́ tají eléyìí ìbéèrè tí àfa tó ṣe ìbéèrè kan ṣe nípa pé tó bá dọjọ́ jùmọ̀ àwọn tó bá tò síwájú imam ṣé wọ́n ní sọ́láàtì àbí wọ́n ní sọ́láàtì wọ́n ní sọ́láàtì lópin ìgbà táyè bá ṣẹ́kù lẹ́yìn imam táyè bá ṣẹ́kù lẹ́yìn imam téèyàn lè dúró sí gbogbo ẹni tó bá dún wájú imam kò ní sọ́láàtì sọ yín náà tí ẹ bá fẹ́ mọ eléyìí dáadáa ẹ lè wá ra tíra ti kọ nípa rẹ̀ so ní almadina center lógbómọ̀ṣọ́ yóò ràn yín lọ́rùn láti tún mọ̀ síwájú Hello. Wàlékùn sọ́rọ̀ sílẹ̀. Ó kàn ní bẹ́ẹ̀ tí ń pè. Sọ̀rọ̀, Abdulrahman sọ̀rọ̀ látòṣogbo. Kí ni ìbéèrè yín? Sọ̀rọ̀, ẹ dákun ẹ ní mọ́ṣáláṣí ta fi ń kírun tó ọlọ́run kádàrà sí bóyá ta gbọ́ra wáyé tó a ti kéǹdì ẹ níbàrì yẹn kí ẹ ó ṣàfi yàtọ̀ ṣá àti level everything. But àgbéyè tí wọ́n á fẹ́ ṣe ni pé ní ìsìn báyìí, ayé ìmọ̀ọ̀mù yẹn wá jẹ́ ṣé kò tún bọ́tà mi bóyá kọ́lọ̀ ẹ̀bù fún yàtọ̀ báyìí ṣé kò sí ìṣù lórí ẹ̀ báwọn. zero nine one three four five four six three four six náà lè máa fi ìbéèrè sọ sí. àwọn tábàwà ní ìlú òkèèrè a máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two plus two three four nine one three four four nine nine two zero two. hello wa aleykum salaam tula barakatu. ìbéèrè ọ̀gbìn aleykum sọ́ọ́ láti pè é. kí ni ìbéèrè yìí. naam lórí ìbéèrè tí wọ́n béèrè pé tí wọ́n bá ń kírun ní mọ́sìkì jumat tí wọ́n wá dúró níwájú ìmọ̀ azumi ìgbà pé mọ́sálásí ti kún tó ẹgbẹ́ ìsá mọ́sálásí ni wọ́n tẹ́ ní sí níwájú ńkọ́. Hello. Ẹ̀lú sàlámù alaykum. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti bíjẹ́ ti ń pè. Ó kọ̀ mí ní Ganiyu láti Alhamdulillah, eh, ìbéèrè kan ṣe nípa dídúró eh, ní iwájú imam àti ṣàlàyé rẹ̀. Tẹ bá tún fẹ́ gbọ́ yé sí, tíra wà lórí rẹ̀ tẹ́ wàá rà, tẹ́ fi gbọ́ yé dáadáa tí gbogbo àyè tá a lè pè lẹ́yìn imam bá ti kún gbàrà lẹ lè tó wájú imam àmọ́ pé inú mọ́ṣáláṣí lásán ti kún a sì mọ̀ pààyè sì tún wà lẹ́yìn ibi tó jẹ́ mọ́ṣáláṣí yẹn tẹ́ ẹ̀ bá lọ dúró bẹ̀ tẹ́ dó síwájú imam ẹ̀ ní sọ̀làtì. ẹni tó béèrè láti Òṣogbo wọ́n ní àwọn ti lẹ́bù àyè imam àwọn ṣùgbọ́n simẹ́ǹtì lásán ni àwọn fi lẹ́bù rẹ̀ pàtàkì yòókù sì jẹ́ táìs ṣé léyìí náà tún mú nǹkan kan dání ẹ̀yin náà ni nígbà tẹ lẹ́bù rẹ̀ tán kí ló dé tẹ̀ fi táìsì sí gẹ́gẹ́ bí tàwa yòókù náà àmọ́ nìsín pẹ̀lú pẹ̀ lẹ́bù rẹ̀ bó lẹ́sẹ̀ fi táìsì sí náà tí ò tún ní gba díẹ̀ sí tí ó yẹ kẹ́ ẹ ti jẹ́ kọjá pé táìsì náà lẹ́ fi sí tó fi dọ́gba mọ́ra wọn àmọ́ ìwà fi sí kò burú ẹlẹ́yìí jẹ́ bó ṣe plus two three four nine one three four four nine nine two zero two àwa tí a bá wà ní ìlú òkèèrè ibi tí a máa fi ìbéèrè àsọwọ́sí nìyẹn. hello. Wà á lékún sọ́rọ̀ ohun tí lọ bàkà tó rí kọ́ àti ìrúkà tó kù. Kí ló rúkọ yín? Àtúnṣọ́lá ni wọ́n kò tó rà. Kí ni ìbéèrè? Wọ́n lọ́wọ́ fún ìwájú sọrí fún àwọn èèyàn lẹ́yìn máa ti fún àwọn èèyàn wá dúró lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀mù méjèèjì àti ẹgbẹ́ ìmọ̀mù gọ̀gọ̀ wọ́n fi mọ̀mù sí àárín. Ṣé kí fún mi wọn gbọ́dọ̀ sí máàmù sáàrin ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún. wà á lẹ́kùn sáwọn tí lọ́ba kan tó fún àṣẹ tẹ̀sí. ẹgbẹ́ ọ̀tún ìmáàmù wọn máa dó sí ẹgbẹ́ ọ̀tún ìmáàmù wọn tẹ̀ sí. Ah, kí ni ìbéèrè yín. ẹ̀yọ́ ọmọ gbọ́ wípé ah, orúkọ Abubakar wípé kì í sorúkọ wípé ifon sẹ́yìn Abubakar wípé Abdullahi ni orúkọ rẹ̀. Ah. àmì ìka Abdullahi ló máa ń nǹkan fáwọn gbèsè ní ọ̀dọ̀ Sàmà ní kan sọ̀rọ̀ kan sùn. Wà alaikum salaam sọ̀rọ̀ bàkà tó orúkọ àti bíjẹ́ ti ń pè. Kúmà Blasisi ní láti ìdìbò. Kí ni ìbéèrè yín? Mo fẹ́ bèrè nípa tí a máa wọṣọ òdì ni, especially àwọn obìnrin, a máa yí kì í mọ̀ wá sí òdì, ẹlòmíràn tó fi kírun. Àwọn agbọ́n á bèrè pé ká máa sọ fún ọgbà, ah, kí ni yóò dá wá ní kí n mẹ́rin gbàǹdù sílẹ̀ ìkankan tí màá bèrè wá ní kí n bèrè lọ́wọ́ gbogbo àwọn báwo ni ká bá wa dájọ́ ìsìn lórí ẹ̀. Sàmà. Alhamdulillah. Eh, ẹn tó e láti niger niger state wọn ní àwọn gbọ́ pórúkọ abubakar kì í sorúkọ rẹ̀ nu abdullahi ló kọ rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí gbọ́ ṣe orúkọ rẹ̀ abdullah ibn osman abdullah ibn osman bẹ́ẹ̀ bí wọ́n máa pè é náà ní bàbá àbèjì ní sókọ ní baba kì í muhammad kì í ló tí yàtọ̀ sí alágbájá ilé abdullah ibn usman ló kọ rẹ̀ ẹni tó sì béèrè láti ìdìbò tó ní àwọn obìnrin àwọn máa ń wọ jìlúbáàbù lódì àwọn máa ń pàkíyèsí àwọn ẹni tó ń wọ àwọn á ní káwọn mẹ́rin wá àkọ́kọ́ ẹ̀rí wò lẹ́yìn ní pé máa wọ lódì so ẹ̀yin náà lẹ́rìí tó ní kẹ́ ẹ wọ lódì àwọn tó bá ń kẹ́ ẹ wọ lódì lérò tí ń pé torí tẹ́ bá gbé sí ojú yóò máa tan yínrín yínrín yẹ gbọlọlọ yóò jẹ́ kí àwọn èèyàn máa wò yín tún yín wò torí pé tuma jìlbáàbù lásọ tá àwọ̀ tá a fi gbọ́sọ̀ pamọ́ tẹ bá wà wọ́ lódì láwọn ojú ibi tí wọ́n ti ran àti ibi tá aṣọ ti pàdé aṣọ tí wọ́n ran pọ̀ kò ní jẹ́ káwọn èèyàn máa wò yín tọ́wọ́ pé tẹ́yìn fi wọ́nù pé fẹ́ gbọ́sọ̀ pamọ́ àwọn aṣọ fún pé sẹ́wọ́n aṣọ tẹ́yìn fi dá jìlbáàbù náà lọ́ọ́ ẹ̀kẹ́ máa rà ni lẹ́yìn náà bẹ́ẹ̀ bá gbọ́ ọsọ lódì ẹ̀yin ọ̀hún mójú táwọn ló fi máa wò yín ni pé sẹ́lẹ̀ ìsìgbádùn tòjìlbáàbù ọ̀gbọ́dọ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ tá a rán tá a dá tó fún burúkú kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ tá a rán tó jẹ́ bọ́ǹfò kò sì gbọ́dọ̀ jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó yẹ pé látara rẹ̀ á máa rí àwọ̀ báwo ara ti ṣe rí ń bẹ̀ so kákìí sára nípa jìlbáàbù tá a láǹ wọ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ èyí tó yẹ pé àwọ̀ rẹ̀ gan-an ó múni lójú ọ̀tẹ̀ yòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ká sóò di o kò sínú hello. hello. wa aleykum salaam tí wọ́n bá kàtó olùkọ́ àti bíkọ́ ti ń pè. ẹ bẹ̀rẹ̀ ń gbà mí plus two three four nine one three four four nine nine two zero two àwọn tí a bá wà nínú kìrìmítà máa fi ìbéèrè wa sọ́wọ́ sí nìyẹn àwọn tábà ní agbègbè wa ń bì á máa sórí zero nine one three four five four six three four six. hello. hello. orúkọ mi ni saheed. láti bo. látòkò. kí ni ìbéèrè yín. ọ̀sọ̀ sínú àkéyìn òkú ìrùn ní ọ̀nà mi. kéèyàn ṣe kéèyàn kí irun ní ọ̀nà méjì kọ́kọ́ lọ sáájú kan báyà máa ń ọbẹ̀ ní aago kan kó tó lọ ṣé júmọ̀ àbí àwọn sọ láti yókù jọ júmọ̀ ok hello hello now orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè àti fáàtì ló ń sọ̀rọ̀ láti ìlú sẹ́yìn kí ni ìbéèrè yín ẹ̀rẹ́ mo fẹ́ bèrè ní pé wọ́n máa ń sọ wípé ẹni tó bá sọ ọmọ ní ìgbà ìjà wípé kò yẹ kó sọ ọmọ ní irú orúkọ yẹn dákun kí ni àríṣi nínú ẹ̀rí ìjà. hello. wa aleykum salaam salaam wa kàtó orúkọ àríkẹ́ ti sọ. àkínní ìbéèrè yín. ìbéèrè mi ni wípé àwọn obìnrin bá ṣe máa ń ṣe pírọ̀dù yẹn pé ọjọ́ mẹ́rin mẹ́rin lè ṣe pírọ̀dù dà tó fi máa bẹ̀rẹ̀ ìran pẹ̀lú abẹ́rẹ́ family plan tó yẹ àwọn obìnrin gbà àti pé abẹ́rẹ́ family plan ẹ̀ táwọn èèyàn ṣe bóyá tó bá ti tó àbẹ̀wò nítorí bóyá tó bá ṣe. tó bá ṣe ẹlòmíì gbàbẹ́rẹ́ family plan kó fi ọjọ́ púpọ̀ sí pírẹ́dù ọjọ́ mélòó ló lè ṣe ibi tó fi máa bẹ̀rẹ̀ irun rẹ̀ padà hmm. àti pé abẹ́rẹ́ family plan yẹn gan ṣe lọ sínú. tó alhamdulilayi ẹ̀ ń tó ṣe béèrè ń pọ̀ pé táwọn bá táwọn lè ṣe júmọ̀ lẹ́ẹ̀mejì rárá o ẹni tó bá fi lè dáhùn tó máa mà ṣe bẹ́ẹ̀ ó ti sẹ́lọ̀ ẹsẹ̀ tó lè sọ̀rọ̀ di kèfèrí júmọ̀ ẹ̀yọ̀ kan lọ́nà ni kò ṣe ní ọjọ́ júmọ̀ kì í méjì mẹ́ta so wàá lọ sí júmọ̀ tó bá ti ṣe sọ̀láàtì júmọ̀ ó ti parí bẹ́ẹ̀ náà ni sọ̀láàtì bọ́hùr bẹ́ẹ̀ náà ni gbogbo sọ̀láàtì yòókù ẹ̀ẹ̀kan lọ́nà ni kò ṣe sọ̀láàtì ẹ̀yọ̀ kan lójúmọ́ kan àìṣe lóòrù lẹ́ẹ̀mejì àìṣe asiri lẹ́ẹ̀mejì àìṣe ìṣá lẹ́ẹ̀mejì àbí magrib lẹ́ẹ̀mejì àbásùbà lẹ́ẹ̀mejì ẹ̀kọ̀ọ̀kan náà lọ́lọ́ ní kò lójúmọ́ tí ó fi pé márùn-ún lójúmọ́ kan ilé ìjẹ́bù ṣe jẹ́. ìbéèrè tí arábìnrin tó ṣe béèrè láti sẹ́yìn ṣe nípa pé wọn ní ṣe ń bẹ ọkọ táwọn sọ ọmọ àbẹ́ẹ̀ ni sàhábà wọn máa ń jẹ́ bí ṣùgbọ́n ọkùnrin náà máa ń kìí ṣe obìnrin ni wọ́n máa ń pè ní Ubaida fẹlẹ́ ìjẹba wọ́n ní ìdáhùn lè lo abẹ́rẹ́ family planning so Islam ò pé ká lò nítorí pé aburú rẹ̀ pọ̀ ju dáadáa rẹ̀ lọ aburú rẹ̀ pọ̀ ju dáadáa rẹ̀ lọ nítorí pé àti róbìnrin tó lo abẹ́rẹ́ family planning tó yẹ pọ́ fẹ́ bọ́ọ̀n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn torí pé jẹ́ ẹ̀yàn pé kọ́ máa jáde wọ́n wá ń lo abẹ́rẹ́ kan tí ò ní jọ jáde yóò máa péjọ síbì nígbà ọba yá yóò di pé ó fọ́ọ̀sì ara rẹ̀ jáde so nígbà tí o bá rọ́nà jáde yóò fẹ́ mẹ́mí rẹ lọ lẹ́yìn náà ó fẹ́ bímọ ó fẹ́ bímọ ọmọ tọ́lọ́mù bá kọ pé yóò wá yóò wá náà ni so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ká ṣàkíyèsí rẹ̀ wọ́n á láwọn ti lò ó ẹ̀jẹ̀ nǹkan wá náà ni ẹ̀jẹ̀ nǹkan oṣù kan lè máa wá bẹ́ẹ̀ ó ní iye ọjọ́ tẹ̀ fi ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tí iye ọjọ́ yẹn bá ti pé gbogbo ẹ̀jẹ̀ yòókù ti máa ń wá ẹ̀ka fún ààrẹ ẹ̀ mà sí lọ ẹ̀ wẹ̀ ẹ̀ mà sí lọ zero nine one three four five four six two. hello. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àdìsá ti ń pè kámákámá. hello. ọmọdé àdúgbò àṣìṣe lásìkò. kí ni ìbéèrè yín. ẹ ṣé máa wà ní. àgbọ̀nyìn o. hello. hello wà alékùn sọ́wọ́n tí lọ́wọ́ kàtí orúkọ àdífẹ́ tí ń pè ámúdára ti ẹ̀là na kí ni ìbéèrè yín ní mo fẹ́ bèèrè ni pé téèyàn bá ṣáàrù tí èèyàn bá fẹ́ kírun wọ́n ní èèyàn gbọ́dọ̀ tí méjì lásán èèyàn gbọ́dọ̀ òbúrú ń gbọ́ ọba dọ́sẹ̀ tí ń bọ̀ àmà dọ́sẹ̀ tí ń bọ̀ ọmọ àdánù alhamdulilayi ọkọ fún ọlọ́ọ̀bà lẹ́yìn náà dúpẹ́ fún àwọn olùkọ́ àwọn olùmọ̀ wa tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè àwọn ní ẹ̀nà sheikh dr sàfàdín gbadébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́run bá kó bá lọ́ra ẹ̀mí wọn lórí dáadáa kí àwa nìkan pẹ́ lẹ́yìn wọn lórí dáadáa gbogbo àwọn tí wọ́n á ṣe àtìlẹ́yìn fẹ́tò yìí adúpẹ́ fún wọn kí ọlọ́run bá kó bá wa san wọ́n ní ẹ̀sìn olóore ní ayé àti ní àkírà ẹ jẹ́ ká tó pàdé ní dídí àkókò kan ní ọjọ́ mẹ́jọ lórí ètò màdàlùsẹ̀bí wasalaamu wa ذنب وخطيئة ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك أنت الغني ونحن الفقراء إليك أنت القوي ونحن الضعفاء إليك